ẹ̀yin èèyàn ọlẹ́ ìwòlẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV gist tá à ń gbọ́ ní ìsìn tó ń lọ lọ́wọ́ ò ní wípé. àfi kí ọlọ́run elédùnmarè kó máa fi ìṣe ẹ̀ṣọ́ kábíyèsí àti Queen Naomi ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ nígbà tí a gbọ́ wípé arákùnrin tí ó ń ní camp wọ́n ní ó ní bọ́ọ̀sì kan èyí tó yẹ pé kò ṣiṣẹ́ ní skul yẹn wọ́n ní bí bọ́ọ̀sì tí ò ṣiṣẹ́ ní skul yìí wọ́n nítorí ó máa ń ṣe àwọn bíi fíríjì àti freezer tí ó bá bàjẹ́ wọ́n ní bó ṣe send one point two million sí arákùnrin yìí nìyẹn èyí tó ń kọ́ tadénikáwò ní camp ní camp yẹn oríṣiríṣi nǹkan náà ń kọ́ níbẹ̀ bíi swimming àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìgbà tí ọkùnrin yìí receive one point two million yìí wọ́n ló bí i bọ́ọ̀sì ẹ̀ pé kí ni ó dé tó fi send owó sí òun wọ́n ló ní àwọn èèyàn kan ló fẹ́ gbé iṣẹ́ fún un ǹjẹ́ irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ gbé fóun tó fi send one point two sóun wọ́n ní bọ́ọ̀sì ẹ̀ yìí ní iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún un ò ní pé kó ṣe nǹkan báyìí báyìí sí ọ̀tà tàdé nìkáwò wọ́n ní ó dẹ̀ sọ wípé kò lè refuse láti má jẹ iṣẹ́ yẹn wípé torí àwọn tó fẹ́ gbé iṣẹ́ yìí fún àwọn alágbára ẹ̀yìn èèyàn lè rí pé ilé ayé yìí ó lágbára nǹkan tí à ń gbọ́ nìyẹn tó ń lọ lórí social media àfi kí ọlọ́run elédùnmarè kó má gba kábíyèsí lọ́wọ́ àwọn ọ̀tá wọn yìí kó dójú tì wọ́n kó fi wọ́n ṣẹlẹ́yà ẹ̀yin èèyàn lé wọn ní bí arábìnrin yìí bá bí arákùnrin yìí bí ó ṣe dákẹ́ nìyẹn tó gba ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ lọ tó lọ fi ọ̀rọ̀ yìí tó lọ fi tó wọn létí wọ́n ní àwọn òbí ẹ̀ yìí wọ́n ní wọ́n dẹ̀ mú lọ sí inú palace láti lọ rí bàbá wẹ̀rin ńlá wọ́n ní ìgbà tí wọ́n dé inú palace tí ọkùnrin yìí tó ṣí fóònù ẹ̀ fún kábíyèsí tí wọ́n rí owó yìí tí ó dẹ̀ ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ hmm. wọ́n ní ẹnu ya bàbá wẹ̀rin ńlá ni o ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé n káàbọ̀ sí mashola gist kíyìn masholagist tv ń kíyìn adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá masholagist tv ń kíyìn masholagist òwò ni ẹ ṣe òwò lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín masholagist tv ń kíyìn ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀gbà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe sódà tá a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan. abami gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abami ran gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ yìí tó fi tọ́ kábíyèsí létí bàbá werin ńlá wọ́n ní wọ́n pe àwọn DSS o wọ́n ní wọ́n pe àwọn DSS pé kí wọ́n wá sí inú ààfin àwọn wípé ọ̀rọ̀ yìí ó ya bàbá wa erin ńlá lẹ́nu pé wọ́n dẹ̀ ní kí wọ́n lọ arrest bọ́ọ̀sì arákùnrin tó jẹ́ tíṣà prince wa tàdéníkàwò wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ lọ sí ọ̀dọ̀ bọ́ọ̀sì tíṣà yìí wọ́n ní ṣe ni bọ́ọ̀sì tíṣà yìí ń ṣe bí ẹni tó ní gángangán o wọ́n ní ṣe ló ń ṣe bí ẹni tó ní gángangán nígbà tó jẹ́ pé. Pe orí ẹ̀ ò pé ẹ̀yin èèyàn lé bí a tún ṣe gbọ́ gan wọ́n ní owó tí arákùnrin yìí gbà wọ́n ní ó kọjá ojú iye tí ó sẹ́ndì sí tíṣà yìí lọ wọ́n ní bí tíṣà yìí ṣe fi àkáǹtì ẹ̀ hàn àwọn DSSI yìí nìyẹn wípé ó fi àkáǹtì ẹ̀ hàn wọ́n láti jẹ́ kó mọ iye tó gbà bí a ṣe gbọ́ wọ́n ní tíṣà yìí àti àwọn òbí ẹ̀ wọ́n ní èèyàn dáadáa ni wọ́n gbọ́ nìyẹn wọ́n ní wọ́n fi àkáǹtì hàn kábíyèsí àti àwọn dss wọ́n ní so wọ́n ní ọkùnrin bọ́ọ̀sì tíṣà yìí tí wọ́n lọ bá tó ń ṣe gángangan yìí wọ́n ní wọ́n mú lọ wọ́n ní wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ investigation wọn ẹ̀yìn èèyàn lé tí a bá dẹ̀ gbọ́ bí ó ṣe ń lọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a máa mú update ẹ̀ wá ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o gbogbo nǹkan tí ẹ bá dáwọ́ lé a máa yọrí sí rere gbogbo èyí tẹ̀ ń subscribe tẹ̀ ń like tẹ̀ ń share videos wa ọlọ́run aláàánú bàbá mi ṣàánú fún yín òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ ẹ má gbàgbé kí ẹ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa god bless you all please share this video like and subscribe mashola gist tv love you all.